eléyìí tí mo fẹ́ fún lárọ̀ ni iṣẹ́ àánú tó farapẹ́ iṣẹ́ ìbùkún tí mo fún yín ní ìjọ́sí mo fẹ́ fún níṣẹ́ ìtorí pé mo rí pé ọ̀pọ̀lọpọ̀ ó ní wọn lára láti lọ sí orí àkìtàn láti lọ rin ọṣẹ tí bìyàn mọ́lẹ̀ àmọ́ iṣẹ́ eléyìí ó máa ń jẹ́ kí wọ́n padà láàánú gidi ni òun àti iṣẹ́ ẹ̀yẹn tí bìyàn wọ́n jọra wọn gan mi ní sọ́kọ́ kan ló lágbára jù lọ torí pé méjì náà gbéra gan eléyìí ò ní wàhálà àti lọ sí orí àkìtàn bíi ti bìyàn àwọn fara pẹ́ra wọn kódà tó bá lágbára o lè ṣe méjì kó máa lo méjì papọ̀ kó máa lo kan láàárọ̀ kó máa lo kan lálẹ́ ẹ wà á rí pé ayé ẹ̀ máa túbọ̀ nítumọ̀ sí ni àmọ́ ẹni tí ẹ̀ lọ sórí àkìtàn láti lọ wá kìtàn tó yẹ kó nira fún yín torí kò sí láti lọ sí àkìtàn ní alẹ́ ẹ̀ ń fẹ́ kí ẹ lọ gbìyànjú eléyìí mo sọ pé ìmíjì tábàlẹ̀ lo méjì kẹlẹ́ ẹ̀ṣin méjì kan máa lo méjì kan láàárọ̀ kan lálẹ́ ẹ máa fi ní owó sí ni ẹ fi padà lánàá sí ni iṣẹ́ yìí náà ní ọ̀sẹ̀ méje síbí yẹn ọṣẹ kan oríṣi meji, ọṣẹ kan ní méjì bọ́ ilé ọṣẹ oríṣi méjì ni ilé máa lò àmọ́ inú iṣẹ́ lèmi ní báyìí níbo ti polówó ọṣẹ torí pé èyí tí mo ṣe ní ìjọsìn yẹn àwọn èèyàn ń pè mí káàkiri pé mo ti bá àwọn ọjọ́ ìpolówó ọjà wọn àmọ́ lọ́tẹ̀ yìí ẹni ọṣẹ ni ẹ lè lò ọṣẹ méjì oríṣiríṣi ni mi ì fi ọkàn sí sókè lọ́wọ́ ọṣẹ tó bá wù yín oríṣi méjì kẹ lò kí lára fi iṣẹ́ yìí lẹ́bàá mi wá ọṣẹ oríṣi méjì tó bá tẹ́ lọ́rùn kò bá jẹ white kò bá jẹ kọlọ kó yàtí jẹ oríṣi méjì àmọ́ tẹ́ bá rí white oríṣi méjì ó ti ń dájú mi ń dárúkọ orí kọṣẹ ọkàn ẹ ṣáà jẹ kó oríṣi méjì ẹ bá mi wá ẹyin òróró sixteen mẹ́rìndínlógún wọ́n ń pe kékeré kan ní àwọn amárèdì àwọn sibia òun ló máa ń ta àwọn tó máa ń ta spiritual ló máa ń ta àwọn christian yẹn ẹ lọ ra sixteen náà àwọn amárèdì sixteen omi àgbọn kan báwo la yẹ máa ṣe pẹ̀lú kí wọ́n fún báwo la máa ṣe ṣe rí ó mọ ẹ̀gbọ́n ẹ bá mi da ẹ bá mi jù sínú kọ́ọ̀pù kó jọmọ ẹ̀gbọ́n tó àgbọn tó bá lómi dáadáa jù sínú kọ́ọ̀pù kẹ wá fọ ọgbọ́n yìí mi sísìn kẹ fọ sínú mi yẹn kẹ wá rò papọ̀ bí pé ẹ fẹ́ àwọn ẹ fẹ́ dín ẹyin ẹ bá tó ẹgbẹ́ sílẹ̀ ẹ bá mi rin ọṣẹ oríṣi méje yẹn ní kọ̀ọ̀kan yẹn rin sínú odó kẹ wá gun ẹ bá ti gun tán ẹ wá da omi àgbọn àti ọṣẹ omi àgbọn àti ẹyin tẹ ti pò pọ̀ ẹ bá mi da sí orí ọṣẹ kẹ fi pò papọ̀ tẹ bá ti pò àwọn tán ẹ bá mi ka ẹ wá kọ́ṣẹ́ sínú kí white ẹ wá mẹ́ka sam one one twelve ní ìgbà twenty one àti sam twenty four nígbà ẹyọ kan ẹ wá ti ka bẹ́ẹ̀ tán ẹ wá mẹ́jọ ṣe ẹgbà ìfilẹ̀ fún ìjọba ìtẹ́lẹ̀ níjọ́ kẹta ẹ máa bọ́ ṣe ìwẹ̀ ní àárọ̀ ní àánú bá dé ní ìbùkún bá dé wọ́n máa fọ́lẹ́wẹ́rí ni o tí wọ́n bá ikú oríṣẹ́ ṣe wàá dúpẹ́ iṣẹ́ tó débẹ̀ gan ni mo ṣe àìtọ́jú pẹ̀yìn tí ẹ̀rí àǹfààní láti lọ rí láti lọ nìkan mọ́ orí àkìtàn ni bá lè ṣe mí papọ̀ ó ti bọ́ sáyé nìyẹn mo ń bọ̀ mọ́ sí.